آه، السلام عليكم ورحمة الله وبركاته آه، ترى لمعة الاعتقاد الهادي إلى سبيل الرشاد تي أمباكي كارلو إليني حلقة إليكتا بإذن الله تعالى نبتي أتي بريل نيوني هنا نبتي شيخ الإمام المقدسي ẹni tí wọ́n ti sọ pé Ibn Qudama al-Maqdisi tó ti sọ pé mawsufun bima wasafa bihi nafsa fi kitabihi al-azim wa ala lisanihi wa ala lisani nabiyyihi al-karim وكل ma جاء afil القرآن أو صح عن المصطفى عليه السلام من صفات الرحمن وجب الإيمان bihi. وتلقيه بالتسليم والقبول وترك التعرض له بالرد والتأويل والتشبيء والتمثيل وما أشكل من ذلك وجب إثباته لفظا وترك التعرض لمعناه ونرد علمه إلى قائله ونجعل أهدته على ناقله اتباعا لطريق الراسخين في العلم الذين أثنى الله عليهم في كتابه المبين بقوله سبحانه وتعالى والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا الإمام المقدسي عليه رحمة الله إنه ترى وتي عم بكي Lum'atul I'tiqad ọ̀rọ̀ nípa àwọn ìròyìn ọlọ́run ọba tí ọlọ́run bá fi ròyìn ara rẹ̀ náà ni sheikh bẹ̀rẹ̀ sí ní sọ níbí yìí yẹn ni pé báwo ni mùsùlùmí la ṣe máa ń lò pẹ̀lú àwọn ìròyìn ọlọ́run ọba gẹ́gẹ́ bá ti ṣe mọ̀ ipe ọlọ́run ó ní àwọn orúkọ ṣùgbọ́n náà ó sì ní àwọn ìròyìn lillahi al-asma'ul ولو صفات sifatul ula olúwa ní àwọn ìròyìn tó ṣe pé ìròyìn tó ga ni lára àwọn ìròyìn yìí báwo wá ni ẹni tó bá ń jẹ́ mùsùlùmí tó fẹ́ jẹ́ mùsùlùmí gidi báwo ni yóò ṣe lò pẹ̀lú àwọn ìròyìn ọlọ́run ọba tó bá fi ròyìn rẹ̀ eléyìí nínú nǹkan tí ó gbọ́dọ̀ yé mùsùlùmí yékéyéké ni. sheekhi ni mawsufun bima wasafa bihi nafsahu ọlọ́run ni ọba tá a gbọ́dọ̀ máa ròyìn pẹ̀lú àwọn ìròyìn tó bá fi ròyìn ara rẹ̀ fi kìtàbí il azim nínú tírà rẹ̀ tó tóbi ìyẹn ni pé ọlọ́run ọba subhanahu wa ta'ala tá a bá fi ròyìn rẹ̀ ọba ni pẹ̀lú bó bá ṣe ròyìn tó bá ṣe ní pé òun ń rí bó bá ṣe lóun ń jẹ́ iná lèèyàn máa ń fi ń ròyìn ọlọ́run iná lèèyàn sì máa fi ń pe ọlọ́run ọba ntọ́lọ́run ọba ni mò ń jẹ́ báyìí tọ́lọ́run ọba ni mo rí báyìí èèyàn gbọ́dọ̀ pe ọlọ́run ọba bẹ́ẹ̀ bákan náà èèyàn sì gbọ́dọ̀ ròyìn ọlọ́run ọba bẹ́ẹ̀ eléyìí náà ni sheikh ń ṣàlàyé níbo lèyìn ti wá rí bọ́lọ̀ ń ṣe pera rẹ̀ fi kìtàbí ilà azim nínú alukur'an ni gbogbo ìròyìn tá a bá fẹ́ ròyìn gbogbo orúkọ tá a bá fẹ́ pe ọlọ́run ọba a gbọ́dọ̀ máa wá káàkiri nínú alukur'an orúkọ tá a bá ti wá tá a rí nínú alukur'an mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí wa ala lisanihi nabiyihi wa ala lisani nabiyihi alkarim àbí àwọn hadith anabi sallallahu alayhi wa sallam a tí. ọlọ anabi sọlọ alaihi sọ pé ọlọ́run ọba ń jẹ́ báyìí ọlọ́run ọba ó ń jẹ́ báyìí mùsùlùmí náà gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ ni pé ọba ṣe rí ni ìròyìn rẹ̀ lélẹ́yìí orúkọ rẹ̀ lélẹ́yìí ntọ́lọ́run ní lélẹ́yìí torí pé a gbọ́ látẹnu ọ̀dọ̀ ànábì wọ́n máa ń ní ìgbára lé òpó méjì tó ń jẹ́ ìpìlẹ̀ nípa ẹ̀rí náà ni tí àwọn nǹkan ẹ̀sìn tí máa ń gbára lé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àkídà náà ṣe gbára lé báwo ni ò sí ní jẹ́ bẹ́ẹ̀ gbà tó tẹ̀ ṣe pé àkídà náà nìpìnlẹ̀ òun nìpìnlẹ̀ ń tà ń pè ní ẹ̀sìn tí àkídà yẹn ò ti dúró yẹn ni pé àdìsọ́kàn yẹn pẹ̀lú ọlọ́run ọba tí ò ti dúró èmi gbogbo ohun ń jẹ́ ìbáàdà á kírun láéláé kò lè dúró torí foundation lé téèyàn bá mọ foundation tí foundation ọ̀ alágbára tí foundation ọ̀ dáa gbogbo nta bá fẹ́ kọ́lé lérí nǹkan yẹn kò lè dáa wọ́n ní pé inú àwọn asma wa sifat ìròyìn ọlọ́run ọba àti àwọn orúkọ rẹ̀ mùsùlùmí ò lè mú láti ibì kankan tí kì í bá ṣe látinú al-Qur'an àbí látinú hadith anabi sallallahu alayhi wa sallam eléyìí náà ni ìpínlẹ̀ alákọ̀ọ́kọ́ nípa orúkọ ọlọ́run <clears throat> àti àwọn ìròyìn ọlọ́run ọba ìròyìn ọlọ́run kìí ṣe ní téèyàn kàn fi làákà ìrò tọ́ka máa pe ọlọ́run ọba bá ṣe wù ọ́ eléyìí a máa ṣẹlẹ̀ nínú èdè yorùbá púpọ̀ jù tó ṣe pé ká máa gbé èèyàn yóò kà máa yin ọlọ́run ọba lọ́dọ̀ ara rẹ̀ yóò sì máa sọ ọlọ́run ọba lórúkọ kókọ̀ọ́ nírú àwọn àpèjúwe wo ni mo fẹ́ mú wá bí kí èèyàn máa pe ọlọ́run ọba ní ọba àdìgún subhanallah alazim àdìgún so tóun bá wò mo gbọ́ bẹ́ẹ̀ ni tẹ́nìkan pe ọlọ́run ọba bẹ́ẹ̀ ni o pe ọlọ́run ní ọba àdìgún yẹn ni pé ọba tí máa ń di nǹkan tí máa ń gún sórí eléyìí ǹjẹ́ ọlọ́run ọba pera rẹ̀ ní ọba adì kó gùn so gbogbo àwọn nǹkan báyìí ó lè dá lọ́dọ̀ tiẹ̀ kúrò lè bá làákàyè tiẹ̀ mu àmọ́ làákàyè tiẹ̀ kọ́ ni a nílò nípa ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́wọ́n ọba pàtàkì jùlọ tó bá ní í ṣe pẹ̀lú ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala tábà wọnú al-Qur'an rí àwọn ìròyìn oríṣiríṣi bá fi ròyìn ara rẹ̀ al-hayy al ròyìn ara rẹ̀ pé èmi ni ọba alaye alààyè Allahu akbar ọlọ́run ní ni. àlàyé táwa ń sọ yìí náà a gbọ́dọ̀ tó wá fi wé àlàyé tàwé èèyàn ní wá síbẹ̀ alhayi ọba àlàyé olùwọ́ba tó ní alqayyum èmi ni ọba tí mo dá dúró tí ń fara ti nǹkan kan alaali ọba tó ga tí nǹkan kan ga jùlọ alaazim ọba tó tóbi tó buhaya ẹwọn kan gbogbo àwọn báyìí báyìí báyìí báyìí náà ni ọmọ ènìyàn yóò máa fi ròyìn ọlọ́run ọba mọ́nilá káyì tiẹ̀ pé mọ́nilá káyì rẹ mú mọ́ ló fẹ́ràn ọlọ́run ọba tó mọ wá ròyìn ọlọ́run ní ìròyìn tọ́lọ́run ọba òròyìn ara rẹ̀ náà ni sheikh al-maqdisi alayhi rahmatullah ni wọ́n ń dá padà sí pé mawsufun bima wasafa bihi nafsah ọlọ́run láàmú ròyìn pẹ̀lú ìròyìn tó bá fi ròyìn ara rẹ̀ fi kìtàbí il azim nínú al-Qur'an tó tóbi وعلى اللسان نبيه الكريم أبي تاباقبو لتنوى النبي صلى الله عليه وسلم أولا بجوين الله النبي صلى الله عليه وسلم orin ọlọ́run ọba ní àwọn ìròyìn kan ìgbà tí òun dáńdarí ogun kan bọ̀ wá anabi sallallahu alayhi wa sallam ó wá ní tẹ́ ẹ máa ti ń gòkè lọ tẹ́ ẹ máa sọ pé subhanallah tẹ́ ẹ máa ti ń sọ̀kalẹ̀ ẹ̀mọ́ tẹ́ bá ti ń gòkè lẹ́mọ́ sí allah akbar tẹ́ bá ń sọ ẹ̀mọ́ sí subhanallah gbà tó wáyà tánàbí wá rí pé ohun àwọn èèyàn ń ga anábí wá ní ẹ̀ka ẹ̀rẹ̀ hun yín kalẹ̀ innakum la tad'una asam wala abkam ọba tẹ́ ń pè kì í sọba tí ọ̀gbọ́ kì í sọba adití kì í sọba ayaya innama tad'una sami'an qariba allahu akbar ìròyìn ọlọ́run ọba nù sami'an ọba tó ṣe pé ó ń gbọ́ ó ń gbọ́rọ̀ ọba gbọ́rọ̀ ẹni tó ṣe pọ́ ń gbọ́rọ̀ ni gbọ́rọ̀gbọ́rọ̀ ni ẹ̀wọ̀n kan kéèyàn ọlọ́run ní ọba tó ń gbọ́ ọba tó ṣe pé gbogbo ọ̀rọ̀ ní ń gbọ́ so kí wọ́n mọ ọlọ́run ní ọba bí ajere ha ó ti ní ó ti pẹ̀lú tí yóò bá ń fi làákàyè gbé kalẹ̀ kí ọmọ wa fi yin ọlọ́wọ́n ọba ó mì pé ajere kíní kan bíi kùnjò bíi báńkì tí wọ́n máa ń fi amọ̀ ṣe tí gbogbo ara rẹ̀ ọ̀ wá lu kótókótókótókótókótókótókótó so ihò tó wá ń bẹ ní ara kíní báńkì yẹn kí ọmọ wa fi ròyìn pé ọlọ́run òun ni ọba elétí etí rẹ̀ lu gbogbo ara káàkiri gẹ́gẹ́ bí ajere subhanallah eléyìí kò bá mu mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí tó bá fẹ́ pé ọlọ́run pé ní tí anabi sallallahu alaihi wasallam pé sami'a qarib bí ọlọ́run bí anabi ṣe pé ọlọ́run ọba nìyẹn nínú hadith tí mo kà yìí níbẹ̀ nù sahih muslim alimami maqdisi wọn ni wàkúlù ma jaa fil qur'an gbogbo ọ̀rọ̀ gbogbo ń ta bá ti gbọ́ tó wá láti inú al-Qur'an aw sahha anil Mustafa alayhi salam àbí ọ̀rọ̀ tá a gbọ́ pé ó ní àlàáfíà látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam al-Mustafa ẹni tá a fọ̀mọ́ tá a ṣàlẹ́sà alayhi salam kí àlàáfíà ọlọ́nkọ́ bá nàbì náà min sifati rahman tó pé nínú àwọn ìròyìn ọlọ́run ni agbọ́ nínú al agbọ́ nínú hadith anabi wajaba al-imanu bihi dandan ni mùsùlùmí gbọ́dọ̀ gbàgbọ́ a gbọ́dọ̀ gbàgbọ́ ipe a sọlọ ń ló pera rẹ̀ bẹ́ẹ̀ a a gbọ́dọ̀ gbá náà nù ẹ jẹ́ ká wò nínú al-Qur'an ọlọ́run bá ní huwa Allahu alladhi la ilaha illa huwa alimul ghaybi wash-shahadati huwa ar rahim ẹ̀wọ̀n kan bí al ṣe ròyìn ara ṣe ròyìn ọlọ́run bá nù bọ́lọ̀ ń ṣe ròyìn ara rẹ̀ nínú al-Qur'an nù olúwa ni huwa Allahu alladhi la ilaha illa hu alimul ghaibi èmi ni ọba tí mo mọ kọ̀kọ̀ mo mọ n tó pamọ́ ẹ̀wọ̀n nǹkan mùsùlùmí gbọ́dọ̀ nígbàgbọ́ pé ọlọ́run ọba ló mọ nǹkan tó pamọ́ ẹnìkan kan ò nǹkan kan tó pamọ́ Allahu akbar irú eléyìí ẹni tó bá ní ìgbàgbọ́ sírú ọ̀rọ̀ yìí ẹnìyẹn ẹ̀ ní rí kó délé à ń yẹ nǹkan wò kò ní délé aláàfáà kó ló ń lọ lè ń yẹ yẹpẹ wò kò ní délé aláwo kó ló ń lọ lè ń yẹ ifá wò kò ní délé olómi kó ló ń lọ lè ń yẹ omi wò lórí nǹkan kan tó ń fẹ́ ṣe torí ó ti dá lójú pé ọlọ́run ni alimul ghaibi òun ló mọ kọ̀kọ̀ gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ mùsùlùmí ò ní bùkátà sí kó má dààmú ara rẹ̀ kọjá ibi tí islam gbé ìgbìyànjú kalẹ̀ dé ìyẹn mọ̀ pé ọlọ́run wíwọ́ lọ́mọ kọ̀kọ̀ iná ní kọ́lá lára ìròyìn yìí anabi sallallahu alaihi wasallam náà òun náà tún kọ́ wa nípa pé ọlọ́run ọba lọ́mọ kọ̀kọ̀ ẹ̀wọ̀n kan anabi ní pé tí nǹkan kan bá ń rú wa lójú ẹ̀wọ̀n wí ọlọ́run ọba bí anabi ṣe ròyìn ọlọ́run níbi àdéhùn yìí tí nǹkan kan bá ń rú wa lójú tá a fẹ́ ṣe anabi ní idha hamma ahadukum bi amrin tẹ́nìkọ̀ọ̀kan yín bá ń gbèrò pé òun fẹ́ ṣe nǹkan kan tí kò wá mọ̀ èyí tó ń wọ́n ṣe falyarqa rak'atayn àbí kó nìyẹn anábì ni kó yẹn náfìlà méjì falyaqul kó wá sọ báyìí lẹ́yìn ìgbà tó bá sálámà tán ìpè allahumma inni astakhiruka bi ilmika ọlọ́run mo wá iṣẹ́ lọ́dọ̀ rẹ mo wá ẹ̀ṣà lọ́dọ̀ rẹ ẹni kí bá mi select mo wá kó bá mi mú kó bá mi ṣẹ̀ṣà bi ilmika pẹ̀lú mọ̀ rẹ ni kó fi bá ń ṣẹ̀ṣà wa astaqdiruka bi qudratika mo wá agbára ọlọ́run mo fi agbára rẹ mo fi wá agbára ọlọ́run wa innaka ta'lamu wa la a'lamu wa anta 'allamul ghuyub torí pé ọlọ́run ló mọ̀ èmi ò mọ̀ wa anta 'allamul ghuyub wọ́n ló mọ̀ gbogbo tó pamọ́ ẹ̀rí báyìí kíyàn oríyàn ọlọ́run pé 'allamul ghuyub àbí 'alimul ghaib kò sí tó burú mbẹ ọlọ́wọ́n bá lọ́mọ gbogbo tó pamọ́ ọmọ ènìyàn kankan ọmọ tó pamọ́ irú eléyìí òun náà ní ìròyìn tí mùsùlùmí tó gbọdọ̀ máa fi ròyìn ọba tó dáa pé Allahul Ghuyub wọ́n lọ́ba tó ọmọ kọ̀ọ̀kan sọmọ ènìyàn kankan ọmọ tó pamọ́ o afa kankan ọmọ tó pamọ́ o ẹni ọlọ́run kan ọmọ tó pamọ́ o wọ́n gbọdọ̀ dá mùsùlùmí lójú lójú bẹ́ẹ̀ ọlọ́run sọ nínú alukur'an pé alimul ghaibi wa shahada wọn ni uwa rahman rahim èmi gangan ni ọba arrahman èmi lọ́ba oníkẹ́ mo ń kẹ́ gbogbo ẹrú mi bó ṣe wù mí ni màá kẹ́ mùsùlùmí ní ìkẹ́ ayé màá kẹ́ kẹfìrí ní ìkẹ́ ayé màá kẹ́ lẹ́bọ ní ìkẹ́ ayé màá kẹ́ kiriyó ní ìkẹ́ ayé tó yẹ pé kò sẹ́ni tí mi lè kẹ́ bó bá ṣe wù mí gbogbo tí ń jẹ́ ìkẹ́ mi láyé owó ni ọmọ ni àlàáfíà ni ìfọ̀kànbalẹ̀ ni. Allahu Akbar ọlọ́run ni màá kà máa fún àwọn èèyàn láyé bá ṣe wù mí ni ẹ màá pín fáwọn èèyàn ilé kíkọ́ ni owó níní ni màá pín fáwọn èèyàn bá ṣe wù mí ni màá ní ká máa ní ìṣó ìkẹ́ ayé ọlọ́run ká máa ń fẹ́ni tó bá wù ni so gbogbo tí ń jẹ́ ìkẹ́ ayé ar ọlọ́run máa ń fẹ́ni tó bá wù ar ọlọ́run tó ní ìmínà mọ́ wa tó ní ìkẹ́ ti al tí wàá fún àwọn tó bá ń jẹ àwọn tó bá ń jẹ mùsùlùmí ṣe rí ẹni tí náà ni àwọn afáàmù ń ṣàlàyé pé tí kì í jẹ kọpọlọpọ gbọ́ ẹ̀sìn yìí tí ò jẹ kọpọlọpọ mọ Ọlọ́run ọba tí ò jẹ kọpọlọpọ mọ títóbi Ọlọ́run òun náà ni àìmọ̀ ìròyìn Ọlọ́run ọba àìmọ̀ àwọn bí Olúwa bá ṣe tó bí Olúwa ṣe pàtàkì tó àìmọ̀ ni tí wọn bá mọ gbogbo àwọn nǹkan bí Ọlọ́run ọba ṣe pàtàkì bó ṣe tó bó ṣe rí bó ṣe ròyìn ara rẹ̀ tíyàn máa mùsùlùmí ó jòkó jẹ́ yóò mọ iyọ̀ ọlọ́run yóò sì wá lékún ní ìmánu sí i ẹ wo nǹkan láti mú wáyé nìsín ipe bí anabi sallallahu alaihi bó ṣe mọ ròyìn ọlọ́run ọba bí ọba bó ṣe ròyìn ara rẹ̀ nínú alukur'an wajabal ìmánu bì dandan nìyẹn gbọdọ̀ ni o ọ̀gbọdọ̀ tó máa dáwọ̀tì pé hey ọlọ́run ọ̀pẹ̀rẹ̀ rẹ̀ ní ọba aláàánú ọba ọba oníkẹ́ ayé ṣé òun náà sì ní sí báyìí ẹni tó bá nílùú nǹkan báyìí lẹ́mìí ẹnìyẹn ó ti ń ṣe kẹfìrí pẹ̀lú ọlọ́run ọba náà ni imaamu makadisi alayhi rahmatullah ni wọ́n fi ní wajabal imaanu bihi dandan ni ká gbàgbọ́ wajabal imaanu bihi agbọ́dọ̀ ní gbàgbọ́ si i agbọ́dọ̀ gba nǹkan yẹn gbọ́ nítorí bá fi ròyìn ara rẹ̀ mùsùlùmí gbọ́dọ̀ gba gbọ́ ni mùsùlùmí gbọ́dọ̀ ma ní iye meji pé àbí bó ṣe rí àbí kò rí báyìí bó jẹ́ pé anabi sallallahu alayhi wa sallam náà ló bá ròyìn ọlọ́run pẹ̀lú ìròyìn kankan a gbọ́dọ̀ rí pé ṣé orí bẹ́ẹ̀ ni àbí orí bẹ́ẹ̀ owó ṣe ròyìn àtọ́lọ́ tánàbí ṣe ròyìn rẹ̀ fún wọn pé innama tad'una sami'an qariba ọba tẹ́ ń pè ọba tó súnmọ́ yín ni ọba tó epo súnmọ́ yín jù ni sórí eléyìí lè fi mọ̀ pé àṣé orúkọ ọlọ́run ọba ìròyìn rẹ̀ náà ni alqarib ọba tó súnmọ́ ẹ̀ ni ìmáàmù wa ni wa talaqqihi bit àwọn tá a bá ti gbọ́ látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam nínú àwọn ìròyìn ọlọ́run ọba mùsùlùmí gidi yóò gbà bí taslim yóò ju ọjọ́ ṣẹlẹ̀ fún pé tọ́ bọ́lá ń ṣe pẹ́ra rẹ̀ ni wal qabul yóò sì yọnu sí i wa tarki ta'arrud lahu mùsùlùmí ò ní máa takò ẹ̀wọ̀n ìlànà alùsùnà nìyẹn wọn kì í takò pé a ah, ṣàṣìlélórí báyìí torí ẹlòmíín bẹ́ẹ̀ tó bá ń rí àwọn nǹkan kan tí kò rí lójú kò títí títí títí tí kò yé tí kò yé nítorí ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú àwọn ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba nínú àwọn ìròyìn ọlọ́wọ́n ọba yóò wá fẹ́ máa yóò wá fẹ́ máa ṣe èméjì lérí ẹ̀ ẹni tó bá jẹ́ mùsùlùmí gidi tẹ́rọkùtà àìròdìláwò bẹ̀rẹ̀ rọ́d kò ní lóun fẹ́ takò ọ̀rọ̀ yẹn nítorí wọn fi ń dákúyà ẹni yìí onísùnnà ni tẹ́rọkùtà àìròdìláwò للأسماء والصفات الرد kò ní takò kò ní sọ pé àwọn ọ̀gbà irú kọ yẹn àwọn ọ̀farama bákan náà torí pé kí ni tí ẹ̀hìn mo ṣàlàyé lẹ́ẹ̀kan pé tẹ́lómi bá rí nǹkan kan tí ó dàrú mọ́ lọ́wọ́ àbí kò yé pàtàkì jùlọ táwọn ọmọ ènìyàn bá ń fèsì wàhálà tíbi tí náà ń kojú wọn nínú ìṣẹ̀mí ayé ẹlòmíì ò sì mọ̀ ṣiyèméjì ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba tẹ́ bá sọ fún pé ọlọ́wọ́n ọba ó jẹ́ kó yé wa pé wallahu khayru hafizan wa huwa arhamur rahimin olúwa ní èmi lọ́ba tó ṣe pé mo máa ń sọ yàn tí mo mọ̀ yàn sọ allahu akbar tí mo mọ̀ yàn sọ so ọba ọlọ́run ni ọba hafiz lọ́ba tó máa ń sọ yàn ẹ̀wọ́n lọ́run ṣe ròyìn ara rẹ̀ níbi àwọn ayé al-Qur'an ni mo máa ń sọ yàn wa huwa khayru èmi ni mo mọ̀ yàn sọ jù sókè wọn wò pé ah sọlọ́wọ́n báyìí sì lè sọ mi báyìí kó wá jẹ pé èèyàn ń wò pé àwọn ọ̀tá yìí pọ̀ àbí àwọn tó ń lé òun pọ̀ àbí ìṣòro tó ń kojú ń pọ̀ sọ àbí irúbi tí mo wà yìí sọ́nà lè sọ́yàn báyìí ìkíyàn wá ní ọlọ́run nìkan lè yọ̀ mọ̀ ẹ̀bẹ̀ kọ́ mọ́ sọ́yàn sórí ẹni yẹn tààrọ̀d ń takò bìrọ̀d ń takò nǹkan yẹn nu ẹni tó báyìí sí wá takò ọ̀rọ̀ ọlọ́run ọba mo tó mọ̀ sí pé yóò bọ́ síbò tí kò kí ń ṣe tọ́lọ́run nìyẹn irú ẹni yẹn lẹ́wàá rí wọn ni wọ́n mọ̀ lọ́ọ́ lè wá ìṣúra ìsanra káàkiri wọ́n lè wá òǹdè pààrọ̀ bàǹtẹ́ àsopápá àsorọ̀ àsomọ́lé àrèmọ́lẹ̀ àfiwẹ̀ àgbému burú àwọn nǹkan yẹn lẹ́mọ̀ gbọ́ lẹ́mọ̀ ni ẹ fi eléyìí wẹ̀ ẹ mú eléyìí ẹ fi eléyìí ẹjọ́ ẹ fi eléyìí ẹ fi síngbẹ́rẹ́ ṣùgbọ́n tó ṣe pé kí ni ó ti rí orúkọ tọ́lọ́wọ́n bá ń jẹ́ ìròyìn tọ́lọ́wọ́n bá ń jẹ́ kọ̀gbá gbọ́ sotori pé kí ni ẹni tó bá gba àwọn ìròyìn tọ́lọ́wọ́n bá fi ròyìn ara rẹ̀ gbọ́ yẹn yóò sẹ̀mí rọrùn gbogbo tí ìròyìn yẹn bá ń túmọ̀ sí náà ni ó jòkó sínú ẹ̀mí ẹ̀ wọ́tárìkítà àìròdìláwò bẹ̀rẹ̀ rádìí èèyàn gbọ́dọ̀ tako so èèyàn gbọ́dọ̀ takò gẹ́gẹ́ bó ṣe páwọn kan ṣe ń àwọn orúkọ ọlọ́run àtàwọn ìròyìn rẹ̀ ń ìròyìn ọlọ́run pàtàkì jùlọ bí àwọn àbáwọn tó ṣe pé wọ́n ìròyìn ọlọ́run ọba ni wàtàwíìlì a tún gbọ́dọ̀ tó máa yí ìtumọ̀ rẹ̀ pé ìtumọ̀ yìí àwọn ò ní farama àfi a lè pè nírú nǹkan báyìí gbàtọ́ lọ́wọ́ bá ní òun ní ọwọ́ ṣe ẹ má jẹ́ ká pè lọ́wọ́ àwọn tó máa ń pè ní àwọn tó máa ní tàtàtà rod àwọn tako ni bí kò sí ti ń jẹ ọwọ́ nínú ìròyìn ọlọ́run àwọn tó máa ní tàwíìlì ni àwọn ó ṣe wọ́n ní àní pé àwọn ò ní pè pé ọlọ́run lọ́wọ́ àwọn ni tàwílù táwọn ṣe ni pé wọ́n ní àwọn ò mọ̀ pé ní agbára ní pé ọwọ́ kọ́ agbára ni àwọn ò mọ̀ pé sórí eléyìí àáfàá ń ṣàlàyé pé kò mú un mùsùlùmí kò gbọ́dọ̀ takò nǹkan kan nínú nǹkan tí ń jẹ́ alukọ̀rọ̀ nínú tí wọ́n ti ń jẹ́ ìròyìn ọlọ́run tọ́lọ́run fi ròyìn ara rẹ̀ tó bá jẹ́ pé ó lálàáfíà bóyá nínú alukọ̀rọ̀ láti rí ni àbí láti inú hadith ta'wil mùsùlùmí kò gbọdọ̀ ṣe rárá níbi ìròyìn ọlọ́wọ́n ọba bóyá ni pé ìyẹn gbọdọ̀ gbà gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wasallam tó bá ṣe ìròyìn ọlọ́wọ́n ọba fún wa ni so ìyẹn gbọdọ̀ takò ìyẹn gbọdọ̀ ti ta'wili so ta'wil táwọn afá ń ṣàlàyé rẹ̀ wọ́n ní pé ta'wili tó yẹ pé yóò máa yí ìtumọ̀ kú níbi tí ń jẹ́ gangan ẹ wo bí kéèyàn ní pé àlìyádu gbàtọ́lọ́wọ́ bá ń ròyìn ara rẹ̀ ó ní innal ladhina yubayi'unaka innal ladhina yubayi'una tahta ash-shajara innama yubayi'una Allaha yadullahi ọlọ́wọ́ bá ní àwọn mùsùlùmí ní tí wọ́n gbé ọwọ́ lé ọwọ́ ànábì sallallahu alaihi tí wọ́n ṣe bẹ́yà fún wípé a tẹ̀lé ọ a ní padà a bọ̀ jagun tí wọ́n dúró ti ànábì sallallahu alaihi wasallam lọ́ọ̀hì fọ́kọ̀ èdè bá ṣe gbọ́ wọlé ọwọ́ ànábì sallallahu alaihi ládéhùn olúwa fọ́kọ̀ èdè ọwọ́ èmi ọlọ́run ń bẹ ní òkè ọwọ́ wọn ọwọ́ ọlọ́run bẹ ní òkè ọwọ́ wọn kí wọ́n ní ọwọ́ ọlọ́run yẹn ìpè a àwọn onígbà o a ní pè ní ọwọ́ agbára làwọn ó pè irú eléyìí ìyẹn ti rìnnà tí èsì ìlànà ahlùsúnnàtì wal jamaa ìlànà àwọn àṣàírọ̀ nù àwọn àṣàírọ̀ yìí àwọn ni wọ́n pọ̀ ju akídà yẹn ló wà sáìdà fi gharb gbogbo west africa ń bí kódà gbogbo ayé náà kéwu tá a kí náà nù àṣàírọ̀ wọ́n ní ẹ máa wọ ọ ní kọ́ìdà kan orin ni wọ́n ní wa kullu ma awhama tashbiha awilhu warumbihi tanziha wọ́n ní gbogbo ń tẹ́ bá ti gbọ́ nínú àwọn ìròyìn ọlọ́run tẹ́ bá wá rí i pé ó jọ ìròyìn tí ọmọ ènìyàn náà ní awilhu ẹ ṣe ta awilu rẹ̀ kọ́ìdà àwọn àṣà ìrọ̀nù so warumbihi tanziha àwọn àni kẹfì fọlọ́wọ́n ọba mọ́ fọlọ́wọ́n ọjọ́ ẹnìkankan sórí eléyìí nítorí tako ìlànà tí anabi sallallahu alaihi wasallam gbé wá fún wa ni torí pé kíni níjọ́ tí anabi ń sọ fún wọn tí ń ka ayé àyè fáwọn sọhábà tí wọ́n ní pé ń pè ọwọ́ ọlọ́run ń bẹ lọ́wọ́ òkè ọwọ́ tiwọn àwọn sọhábà máa béèrè pé kíni tó mọ ọwọ́ ọlọ́run yìí ó yé wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní ṣe ń sọ fún wọn bákan náà وترك التعرض له بالرد والتأويل والتشبيه والتمثيل ọ̀nà mẹ́rin ni sheikh fi sọ alára pé tíyẹn bá gbọ́ àwọn orúkọ ọlọ́run èèyàn gbọ́dọ̀ lò pẹ̀lú rẹ̀ pẹ̀lú nǹkan mẹ́rin ẹ gbọ́dọ̀ lò pẹ̀lú rẹ̀ bí rod pẹ̀lú àtakò bákan náà wàtàwíl pẹ̀lú pé ayé ìtumọ̀ rẹ̀ èèyàn gbọ́dọ̀ lò pẹ̀lú rẹ̀ bákan náà wàtàṣbí èèyàn tún gbọ́dọ̀ máa fi ìròyìn ọlọ́run bá wí téèyàn kí wọ́n máa sọ pé ọlọ́run ọwọ́ rẹ̀ yẹn bí ọwọ́ wà yìí gangan náà ni àbí ńgbà tọ́lọ́run bá ń sọ pé òun ní ẹ̀ṣẹ̀ kí wọ́n ní ẹ̀ṣẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ náà ni tí ọlọ́run bá ní òun ní ojú kí wọ́n ní ojú rẹ̀ yìí gẹ́gẹ́ bí ojú wà yìí náà ni kí wọ́n fi wé kí wọ́n ṣàpèjúwe rẹ̀ ìlànà tí anabi tó kọ́ àwọn sọ̀hábà mu torí pé àárín àwọn níjọ́ tí anabi ń sọ fún wọn pé ọlọ́run ọba ní ọwọ́ gẹ́gẹ́ bá a ṣe kánú ayé alukur'an ibi kullu man alayya fanin wa yabqa wajhu rabbika dhul jalali wal ikram kọ́ wa mọ̀ ní irú ojú wo ni sẹ́ àbí irú ọwọ́ wo ni ọwọ́ ọlọ́run yẹn síbi irú ọwọ́ tiwa yìí náà ni kò tí sàhábà ti ń sọ bẹ́ẹ̀ fún anabi sallallahu wa sallam ibi láti gbọ́dọ̀ mọ̀ ipe àwa náà a nídìí ká máa wádìí ike báwo lójú yẹn ṣe rí báwo ni ọwọ́ yẹn ṣe rí bẹ́ẹ̀ wá ní eléyìí táwọn ń sọ yìí àwọn àfáà máa ṣàlàyé bí tá a bá ní ká máa ká ṣe ìtìbát ká gbà pé ọlọ́run ọba ní gẹ́gẹ́ bá a lẹ́ẹ̀kan pé ká ní ìgbàgbọ́ sí tó yẹ pé dandan ni a sì gbọ́dọ̀ juwọ́ jù sẹ́lẹ̀ ká gbà pé bó ṣe rí náà nìyẹn pé ọlọ́run ní lóòótọ́ náà ni àmọ́ a gbọ́dọ̀ wá máa wádìí kì torí pé kí ni ayé al-Qur'an bẹ̀ tó sọ pé laysa kamislihi shay'un nǹkan kan ọjọ́ ọlọ́run ẹ má fi nǹkan kan wí ọlọ́run ìròyìn ọlọ́run ẹ̀ lè fi wé tẹnì kankan bákan náà tàbá nípa ọlọ́run lọ́wọ́ à lè fi wé tàwọn èèyàn ọlọ́run lójú à lè fi wé tàwọn èèyàn ọlọ́run lẹ́sẹ̀ à lè fi wé tàwọn èèyàn mọ irú nǹkan báyìí àwọn afáàmọ̀ ń ṣàlàyé pé kò gbọdọ̀ takò láka èèyàn àìmọye nǹkan tó ṣe pé ń bẹ tó ṣe pé a máa ṣàfitì rẹ̀ a máa fi rẹ̀ pé nǹkan yẹn ń bẹ nínú ẹ̀dẹ́ èèyàn àmọ́ tá a sì lè fi wé ti àwa gangan ẹ jẹun fúnra wa ní àpèjúwe tá ń sọ pé ọmọ ènìyàn ipe a ní ọwọ́ bẹ́ẹ̀ ni a gbàbẹ̀ pa lọ bákan náà sì gbà ipe anyan ọlọ́wọ́ kódà yìí ṣinṣin a gbà lọ́wọ́ torí àmọ́ sọ pé ọwọ́ ni kódà lómi ò ní ti wẹ ọwọ́ sínú oúnjẹ mi ó ti wẹ ọwọ́ sínú oúnjẹ mi àbí kan ti kọ́wọ́ bó oúnjẹ mi so irú eléyìí a gbà pé ṣinṣin lọ́wọ́ ǹjẹ́ ọwọ́ ṣáà lè fi wé ọwọ́ àwọn èèyàn ẹ̀rí pé a fi ìrìnlẹ̀ pọ́ lọ́wọ́ ìsinsin lọ́wọ́ a sì fi ìrìnlẹ̀ pọ́ àwọn náà lọ́wọ́ a sì gbà pé kò jọra wọn. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ní pé ọwọ́ igi ọwọ́ igi yẹn pé àwọn branches igi pé ọ̀rọ̀wọ́ igi yìí a gbà pé igi lọ́wọ́ ṣé ọwọ́ igi táwa gbà yìí ǹjẹ́ a lè fi à ń jẹ́ a sì gbà pọ́ àwọn náà lọ́wọ́ a sì fi ọwọ́ rìnlẹ̀ fún igi náà ǹjẹ́ àwa lè fi ọwọ́ igi yẹn ká máa fi wé tàwé yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tán bá ní ká gbà ipe ọlọ́run ọba subhanahu wa ta'ala ipe ọba tó lọ́wọ́ ni ọba tó lójú ni ọba tí ó ní ẹsẹ̀ ni so gbogbo àwọn ìròyìn yìí ọba tó ń rìnà ni a gbọ́dọ̀ fi wé títà wé èèyàn òun ni sheikh ń fún wa pé wà tárìkútà àròdìláhù wọ́tà wíìlì wọ́tà ṣubí ìwọ́tàmfìl so tá a bá fẹ́ lò pẹ̀lú orúkọ ọlọ́run ọba àbí ìròyìn rẹ̀ a gbọ́dọ̀ takò a gbọ́dọ̀ yí ìtumọ̀ rẹ̀ padà ṣùgbọ́n kan náà a sì gbọ́dọ̀ mọ̀ ṣàfiwé àbí káwọn fi jọra wọn. so torí pé ọlọ́wọ́n ọba lam yakun lahu kufuwan ahadun kò sí nǹkan kan tó jọ ọlọ́wọ́n ọba níbi ìròyìn rẹ̀ àti níbi iṣẹ́ rẹ̀ so abẹ́ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala gbogbo bí a ti ń sọ yìí náà nípa ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba nítorí ẹ̀kọ́ máa lékún fún wa kọ́ máa jẹ́ ká máa lékún fún níbẹ̀rù ọlọ́run ká máa lékún nípa àyà ọlọ́run ọba torí pé bí wọ́n bá ṣe ń mọ ọlọ́run ọba sí náà ni mùsùlùmí ni ó fi máa lékún níbẹ̀rù Ọlọ́run Ọba sí kọ́lọ́n kó má ṣe àṣẹ nírọ̀rùn fún wa kó ṣe wá ní olùbẹ̀rù rẹ̀ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh